mascara wa ti sùn ó ti ó ti dry àwa fẹ́ bring it back to life. So, welcome welcome welcome ẹ káàbọ̀ sórí fix TV èmi àdúkẹ́ náà ni mo ti ti dé lónìí tí mo ṣe máa ń fún wa láwọn tips yẹn makeup tips beauty tips this that however improvise if not. ni mo ti dé lónìí lórí Tutupeaks but first ẹ subscribe ká wá padà wá fídíò yìí in details. sórí Dudu Flix TV èmi àdùkẹ́ náà ni mo ṣe wà lórí ẹkún wọ́n máa kọ́ wa lónìí tá a ṣe lè jí mascara wa bí a mascara wa ti sùn ni ó ti kú ó ti sùn àti ẹ̀mọ́ tó ń ṣe ń bẹ̀ bóyá dry season la wà ni ó ti wá gbẹ ó ti sùn á fẹ́ jí àní mi àdẹ̀fẹ́ lo lashes there are things we can do ṣẹ́mi olive oil àbí coconut oil ẹ need láti fi jí mascara yẹn tẹ́ bá ti rọra mú coconut oil or olive oil tẹ́ rọra bu díẹ̀ sí báyìí ẹ má jẹ́ ẹ má jẹ́ kó pọ̀ jù o ẹ dẹ̀ máa wà kẹ́ fún un tẹ bá ṣe ń gùn sí ó ti sùn so tẹ bá ti tẹ mascara tẹ bá olive oil coconut oil sínú mascara yẹn báyẹn mascara yẹn máa jí one time and we are good to go compatible olive oil or coconut oil sínú mascara yẹn ṣẹ́rí ẹ̀lẹ́ má lè rí dáadáa bẹ́ẹ̀ yẹn but ó ti jí eléyìí tí mo lò yìí ti jí ó sùn tẹ́lẹ̀ mọ́ with olive oil or coconut oil oil oil we're good to go lashes wa Oh my máa see life and that's it kò jù bẹ́ẹ̀ lọ so olive oil or coconut oil la máa fi ṣe kó bá lè jọ̀lọ̀ kò ní jù bẹ́ẹ̀ lọ lórí dúdú flix tutorial short tutorial tí mo ní fún wa lónìí ẹ tún máa bá mi ká lọ lórí àwọn fídíò tí màmá ṣe but ṣé tiẹ̀ tiẹ̀ tí bá mi wo àwọn previous videos mi ẹ máa wo previous videos mi ẹ subscribe ẹ share good news ẹ share gospel ẹ like ẹ comment ẹ tẹ notification button ẹ follow lórí instagram gbogbo àwọn follows gbogbo àwọn handles ẹ máa follow òun ló lọ lórí screen yẹn èmi àdìkẹ́ náà ni mo tún máa máa wà níbí báyìí láti máa fún yín láwọn exciting videos yẹn lóríṣiríṣi ó dàbọ̀ see you next time.